Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí yín ní kíkí tó lọ́lá jùlọ. Kíkí tó jẹ́ òun ni a máa kíra wa ní ọjọ́ ìgbéǹde àlìkíyámọ̀. Ètò Báríkà Jímọ̀ la tún gbé wá sí etí ìgbọ̀yín láti ikọ̀ tó mójútó kíkọ àti kíka ìròyìn nínú ilé ẹ̀kọ́ gíga FUNAAB. Orúkọ mi ni Musbauddeen Balkis. Èmi àti ẹni kejì mi lórí ètò náà látúnjọ wà ń bì báyìí. Èmi Dérosanya Abdulhafiz. Ètò Báríkà Jímọ̀ jẹ́ ètò tí a ti ń bára wa sọ ọ̀rọ̀ inú al àti ọ̀rọ̀, àti ìṣe Ànábì Muhammad Sallallahu Alaihi Wasallam. Àkọlé ètò fún ọjọ́ tòní ni sùúrù. Naam. Tí a bá ní kí a bá ara sọ̀rọ̀ nípa sùúrù, sùúrù jẹ́ nǹkan tí kíni ó ṣòro àti nǹkan tí kò ṣòro ṣe. Àmọ́ ní sàmọ́nì ta wà yìí, sùúrù jẹ́ nǹkan tí ó sọ̀wọ́n láàárín àwọn mẹ̀kúnnù. Naam, innal hamdalillah na'amuduhu wa nasta'inuhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu.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 Sùúrù jẹ́, ó jẹ́, sùúrù jẹ́ ìmá fi ara balẹ̀ láti lè nígbà tí nǹkan bá ṣẹlẹ̀. Ìmá kóra ẹni ní ìjà. Ìmá kóra ẹni ní ìjánu láti má fa wàhálà. Bí sùúrù ṣe jẹ́ ní ohun tí, ní ọ̀rọ̀ ṣókí ṣá, a lè pè sùúrù nìyẹn. But ní ibi tí à ń lọ lónìí à ń bá ara sọ̀rọ̀ nípa sùúrù ní nípa bí tí a bá rí àdánwò. Sùúrù ní ìgbà ìdánwò, nígbà àdánwò, sùúrù nígbà ìpọ́njú. Torí sùúrù jẹ́ nǹkan tí ó sọ̀wọ́n ní, ní ìgbà táa wà yìí. Mo ṣe sọ láàkọ́kọ́ pé sùúrù ti di ohun tí pé ó, ó rare ká tó lè rí pé àwọn èèyàn ń ṣe mọ́. Nítorí pé oníkálukú nísìnyí ó fẹ́ máa ṣèfẹ́nú ẹ̀ kò sí ẹni tí ó fẹ́ dúró pé à mo dúró kọ́kọ́ lọ́hùn ún gbèjà mi mọ́ ẹni kálukú fẹ́ jà fúnra rẹ̀ ni. naam ní inú aya alukur'an kan ọlọ́run sọ nínú suratu suratul mu'min verse one one one naam ọlọ́run sọ fún wa pé. Pe... inni mu, inni jazaytuhum liyawma bima sabaru annahum humul faizun ọlọ́run ní naam ọlọ́run ní dájúdájú mo ti ṣe ẹ̀san fún wọn lónìí fún sùúrù wọn àti ìdúróṣinṣin àti ìdúróṣinṣin wọn ní ojú ọ̀nà tọ́lọ́run nítòótọ́ wípé wọ́n jẹ́ Ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣe sùúrù yẹn, ọwọ́ àti nítorí pé wọ́n ti jẹ́ kíni, wọ́n ti jẹ́ àwọn tó ti ṣe àṣeyọrí. Ọ̀rọ̀ ìdúró ní inú áyà yìí, ó ń tọ́ka sí àwọn tí wọ́n máa ń ṣe sùúrù ní gbogbo ìgbà tí wọ́n kì í yàbá ní ibi máa ṣe sùúrù. Àwọn tí a bá ń sọ yìí, àwọn jẹ́, àwọn náà ni àwọn tí ó máa wọ àlùjànnà tí Ọlọ́run máa ṣẹ̀ṣọ́ kúrò fún wọn níbi iná. Kí Ọlọ́run kà wá mọ́ àwọn tí yóò rí àlùjànnà wọ̀, tí ó sì, tí ó sì yọ kúrò ní inú iná jahannama. Àmín. Naam. Ní inú ọ̀rọ̀ tí à ń bá ara lọ, Ọlọ́run sọ nínú Suratu Imran verse two hundred. Ọlọ́run ní "Yá ayyuhalladhina amanu isbiru wa sabbiru wa rabbitu" wàtẹ́kù lọ́ha ìnàlọ́ àlàhàlákùm tuflihun. ọlọ́run ní yá ayọ̀ lẹ́dí náà mọ́nu mo pe ẹ̀yin nígbàgbọ́ òdodo ìsíbìrú ẹ máa faradà wàsọ́ bìrú kẹ́sì máa ṣe sùúrù wàrọ́ bìtú kí ẹ sì ní kẹ́sì dúró kí sùúrù yín kó jẹ́ kó jẹ́ ìkan ó constant wàtẹ́kù lọ́ha kẹ̀sì máa bẹ̀rù ọlọ́run la'allakum tuflihun kí ẹ̀yin lè ṣe ṣe kí ni o kẹlẹ̀ bá a ṣe àṣeyọrí. nínú ọ̀rọ̀ àsọyépọ̀ àwọn alul ilim àwọn onímímọ̀ àwọn onímímọ̀ tí a ń fi ọ̀rọ̀ tiwọn ta fi ń ṣe ta fi ń ṣe pàtì ta fi ń tọ́ka sí ọ̀nà lénìí ó jẹ́ ká mọ̀ pé sùúrù jẹ́ nǹkan tí ó ṣe ọ̀ranyàn fún gbogbo onígbàgbọ́ pátá. Bí aya àlùkọ́ránì yẹn bóyé sọ fún wa ńsìn, sùúrù jẹ́ ọ̀ranyàn fún gbogbo onígbàgbọ́ pátápátá. Wọ́n tún wò pé à sùúrù gan ó fẹ́ tó àbọ̀ ìgbàgbọ́. Bá ṣe mọ̀ pé ìmọ́tótó ó jẹ́ half of faith, ó jẹ́ àbọ̀ ìgbàgbọ́. Wọ́n tún ka sùúrù bẹ́ẹ̀ pé sùúrù náà jẹ́ ohun tí a lè mú pé kó jẹ́ half nínú ìgbàgbọ́ wa. Lóòótọ́, mo sọ láàkọ́kọ́ pé sùúrù jẹ́ ohun tí kò dùn ṣe nínú gbogbo, gbogbo, ẹm, ehm, gbogbo nǹkan tó bá bá yàn. Nígbà mí tí o bá jẹ́ pé nǹkan kékeré ni, sùúrù máa ń dùn pé jẹ́ kí n ṣe sùúrù fún kíni yìí. But àmọ́ ìgbà mí Ọlọ́run lè gbé musiba rẹ̀ dé to jẹ́ pé, à, ah, àti ṣe sùúrù níbẹ̀ yóò fẹ́ nira díẹ̀. Ṣùgbọ́n kíkílógo ẹ̀ náà, sùúrù náà ni ó yẹ kí a máa ṣe. Nítorí kí èèyàn bá fẹ́ fẹ́ ṣe àṣeyọrí tó tóbi, yóò ní láti ṣe sùúrù pẹ̀lẹ́ tó pọ̀ tàràtàrà. Nítorí Ọlọ́run sọ nínú hadith kan tí Bukhari àti Muslim gbà wá tó ní kò sí ẹni tí yóò gba èrè kan lọ́dọ̀ Ọlọ́run tí kò ní ṣe sùúrù. Ọlọ́run ní, ànábì ní kò sí ẹni tí Ọlọ́run lè fún ní nǹkan tó pọ̀ jù láyé pé ó ní òun ní nǹkan tó pọ̀ jù àfi kí nǹkan náà kó jẹ́ kíni, kí nǹkan náà kó jẹ́ sùúrù. Now Ọlọ́run sọ fún wa nínú aya mi nínú Al-Quran ní pé nínú Suratu Baqarah ló máa wà. Ọlọ́run ní "walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi was samarati wa bashiri as-sabirin." الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر الله أكبر ọlọ́run ní wọlé nàbùlùwà nàkùn wọ́n ní pé kí ẹ mọ̀ dájú o ní pé a máa dán yín wò bí ṣé in pẹ̀lú nǹkan kan ìnàlẹ̀ káwọ́fì bí ṣé ìnàlẹ̀ káwọ́fì nǹkan tó yẹ pé nǹkan ìbẹ̀rù wàlẹ̀ jírìn àti ebi wànúkìsì minal amwali ọlọ́run ní ìyẹn sì máa pàdánù àwọn nǹkan ohun ìṣẹ̀mí wa anfusi wa samarad ẹ̀mí wa samarad àti èso wa bashiru sabirin àmọ́ o yóò fún wa ní ìró ìdùnnú alladhina iza asabatuhum musiba àwọn tí wọ́n bá wá fall sí kàtígórì yìí àwọn tí wọ́n bá ń jẹ́ ẹni àwọn tí wọ́n ń ṣe sùúrù, tí wọ́n máa ń ṣe sùúrù nígbà tí ìmùsíbà, tí ìgbà tí àjálù tí ó bá dé bá wọn. Kí ni wọ́n máa ń sọ? Wọ́n á ní "Qalu inna lillahi wa inna ilayhi raji'un". Wípé o, ọ̀dọ̀ Ọlọ́run ni a ti wá, ọ̀dọ̀ rẹ̀ náà ni a ó padà sí. Ní ìsìn "inna lillahi wa inna ilayhi raji'un" ti wá jẹ́ ohun tí èèyàn máa ń sọ níbi pé tí èèyàn bá ti kú nìkan tí èèyàn bá kú nìkan ni a máa ń sọ inna lillahi wa inna ilaihi raji'un. Àmọ́ ní ọ̀rọ̀ yẹn ó ní pé, ẹm, alladhina iza asabathum musiba. Musiba tó wà níbẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ikú nìkan. Kò ṣe ikú nìkan ni àjálù ibi. Oríṣiríṣi nǹkan tí ó bá ti bá ní àsìkò tí èèyàn ò fẹ́, tí kò tẹ́ni lọ́rùn, musiba ni. Tí ó jẹ́ pé ó máa pani lára, ó máa pani púpọ̀, but musiba ni. A rí eléyìí gbà ní àti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ní ọjọ́ tí Ànábì sọ gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un nígbà tí àtùpà kú. Ìyá ńlá wa Aisha wá béèrè lọ́wọ́ Ànábì pé ṣé mùsíbà tún ni pé àtùpà kú ni? Ànábì sallallahu alayhi wa sallam ó wá ń ṣàlàyé fún un pé ohun tí ó bá ti ṣẹlẹ̀ tí ó ń pé ó fẹ́ pani lára àbí tí ó fa ìnira bó jẹ́ kékeré ni bó jẹ́ kékeré ni sí ọmọ mùsùlùmí nǹkan yẹn náà ó ti di mùsíbà ó ti di mùsíbà fún ó ti di ó ti di àdánwò àbí ìpalára ó ti di fún un ṣùgbọ́n tí ó bá ti ń gbà mọ́ra bẹ́ẹ̀ tí ó ń fi sára tó fi sùúrù ṣe dájúdájú ọlọ́run bá kì í ṣe ọba tí kì má dánwò ṣe ọlọ́run ẹ̀san tí ọlọ́run ti ń san àwọn tí wọ́n ti ń ṣe sùúrù síwájú ọ̀ní Ọlọ́run máa san ẹni náà. Naam, gbogbo wa náà la ti rí pé sùúrù kò ń ṣe nǹkan tí ó rọrùn fún wa láti ṣe bẹ́ẹ̀. Àmọ́ a máa fi àwọn ìlànà mélòó kan lẹ̀ tí sùúrù yóò fi jẹ́ ohun tí ó fi rọrùn fún èèyàn láti máa ṣe. Àkọ́kọ́ ń bẹ̀, Alájá Balkis, ẹ bá wa ṣe èyí tí a bá ń wo àwọn ládá tó ń bẹ níwájú nípa ṣíṣe sùúrù. Naam. Sùúrù á rọrùn láti ṣe torí a mọ̀ pé à tí bá ṣe sùúrù yìí o, nǹkan báyìí, nǹkan báyìí ló wà iwájú fún mi ní ládá tí màá gbà níwájú. Látara bẹ́ẹ̀ sùúrù á rọrùn fún wa láti máa ṣe lóòrèkóòrè. Naam. ń bẹ ni pé kí èèyàn máa ní ìrètí ní pé, ó sì le ni, ó ń bọ̀ wá dẹ̀rọ̀." Torí Ọlọ́run sọ nínú Suratu Ashr pé inna ma'al usri yusra pé lẹ́yìn gbogbo ìnira dájúdájú lẹ́yìn gbogbo ìnira o ìdẹ̀kùn ń bọ̀. Tí èèyàn bá ní àwọn motive yìí, tí èèyàn bá ní àwọn, àwọn ìrònú báyìí, sùúrù yóò máa ṣe, sùúrù yóò máa rọrùn fún èèyàn láti máa ṣe. Tí èèyàn bá tún wá ń ro nípa, ẹm, nǹkan tí Ọlọ́run ti ṣe fún èèyàn ní dáadáa pé "áà!" Ah, Nígbà kan Ọlọ́run ló fún mi ní eléyìí, òun, òun tó fún mi ní owó nígbà yìí tí ó kì í ṣe kíni, tó fún mi, tó tún wá gbà padà, tó tún wá gbà nísìnyí. Ó ní nǹkan tó ń ṣe. Ó ní ohun tí ó fi ṣe ni. Torí Ọlọ́run ní "Fasbir Soboran Jamila" pé ṣe sùúrù o, torí kíni sùúrù o, òun ló fi tó fi ń dára jù fún wa. Allahu Akbar. Tá bá tún ro gbogbo àwọn oore tí Ọlọ́run ti ṣe fún wa ṣáájú. Ṣé oore rírí jẹ àti rírí mu, oore ká jáde láyọ̀ ká bọ̀ láyọ̀, òun la fẹ́ sọ ni. Ọlọ́run tún wá sọ fún wa nínú Suratu Nahl pé Wa in tu'addu ni'matallahi la tuhsuha innallaha laghafurur rahim. Ọlọ́run ní, ta bá ní ká máa ka gbogbo oore òun a máa kà á àkàkà tún kà ní. àkà látẹ̀lì tí fìlọ́ fi fọn a lè rí i kà tán inna Allaha lagafuru rahim. dájúdájú ọlọ́run ni ọba tí ń dá ẹjì tó sì ń ṣí ojú àánú o. ẹ̀dá masha allah. a rọ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn pé kí a máa fi sùúrù lò ní gbogbo ipò tí a bá bára wa. Torí ìwọ tí boya o rí pé ọ̀rẹ́ ẹ ń ṣe eléyi, ó ń ṣe, o wá oppress ẹ pé à, ìwọ ò tí ì ní nǹkan tó, ò tí ní tó nǹkan tó ní má kánjú o. Máa ṣe sùúrù ni torí níbi tó bá ti kánjú ni a ti máa ń ṣi ẹsẹ̀ gbé. Ní pé à, èmi náà fẹ́ tó báyìí, mo fẹ́ gbogbo mo tó mo tó. Díẹ̀ díẹ̀, òun ni, òun ni àwọn Yorùbá gan máa ní pé ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa ń wà. Ẹni tí bá ti ní sùúrù o, ohun gbogbo ló ní. Kí wá ni a tun wá ń dá láàmú fún? Sùúrù ó jẹ́ ohun tó dáa lọ́pọ̀lọpọ̀. Náà, ẹ jẹ́ ká gbìyànjú pé ká mú sùúrù yìí, ká máa ṣe bó sì jẹ́ pé ó le, bó pé ó rọ̀, ká máa ṣe kí ni, ká máa gbìyànjú láti máa ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ìgbà. A ti ń kásẹ̀ ètò lọ́jọ́ tòní, a ò rí ju báyìí lọ lórí ètò Barika Jimoh. Ẹ sì lè kàn sí wa ní gbogbo ẹ̀rọ ayélujára wa campus radar Funab lórí facebook campus underscore radar lórí instagram at campus radar Funab lórí twitter lẹ́ẹ̀kan sí orúkọ mi ni musbaudeen balikis orúkọ tèmi ni ndrosanya abdulhafiz ìnàzíyì tẹ̀síkìrà fàmọ́nṣà àtàásá ìlàrọ̀bí ìsẹ̀wéla dájúdájú eléyìí náà ó jẹ́ ọ̀rọ̀ ìṣítí ẹ jẹ́ ká gbìyànjú ká mú un lò máa sàlámù ayélujára inshallah. salaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam.